akínyíkábọ̀ ẹ̀yìn wá sí orí channel ìbílọ̀ space tv ibi tí a ti mú jísà entertainment wá fún yín ní ọlọ́kan òjọ̀kan ah, ìṣọkọ ìṣọkọ mẹ́ta ló fẹ́ o ìtàtúmọ̀wántọ̀tẹ̀ yìí ó lé o ó fẹ́ ọmọkùnrin ìbejì ni ìjẹ́ ká jọ lọ ká lọ jẹ gbádùn ẹ tẹ́ bá dẹ̀ ti ń gbádùn ẹ lágbàgbé kẹ́ bá wa like kẹ́ bá wa share kẹ́ bá wa share kẹ́ bá wa comment ibẹ̀ ni tìjú ti wá tí ò fi fọkọ mọ́ tó fi wá lọ takú sí Kòròdú ẹ lọ bá mi bí tó bá jẹ́rọ́ ni mo pa ẹ lọ bá mi bí ẹ dẹ̀ jẹ́ kí n tún sọ kankan fún àwọn olórí burúkú yìí wọ́n tírẹ́tì woman ya Mohbad yẹn o wọ́n tírẹ́tì woman yẹn o so tẹ́ bá ti ń fún wọn lépè máa fún wọn lépè pé leave that woman alone she doesn't have to call me but màá yá language ó kì í jèsè antenna antenna tèmi gan ó bad. yáà ọkọ mẹ́ta kọ́ ló fẹ́ o kò kàn ó jùmọ̀kẹ́ try títí títí kó bímọ fún ọkùnrin ìjẹ̀bú òde yẹn oyún ò dúró ni o bàtí bọ̀bọ́ yẹn kú ló wá múùfù lọ Kòròdú tó lóun ò bímọ mọ́ ṣé stepmother mi náà ló ló ló ló pa yẹn náà àbẹ́mi ni mo mú àjẹ́ tí mo lọ fi pa ẹni yẹn náà. Hmm? ṣé stepmother mi ló pa yẹn náà hmm. o ò sọ fún wọn ìtú tó pa ń jẹ̀bú òde o sọ fún wọn ìyá Wùnmí o ò ṣàlàyé tútò páńjẹ̀bú òde sórí èmi náà mọ̀ pé tá à ń bá lọ yìí parallel line tí ò kí ń pàdé òun ni wá. But I'm the true daughter of my father ò ní faraye lọ picture méjèèjì tẹ́ gbé síta yẹn Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́ who is Jùmọ̀kẹ́ ìyá Wùnmí Àṣànà ló ń jẹ́ Jùmọ̀kẹ́ picture tẹ́ gbé síta yẹn ẹ ní faraye lọ because you see that woman in that picture I value her more than you and my father did we have history of course we do have history Have we moved on? Of course we have moved on. Did he, did he do anything bad? Did he, was he still hurting me? No. Instead, ó ń tọ́ mi sọ́nà, ó ń fún mi lámọ̀ràn, ó dẹ̀ ń ṣe àdúrótì fún mi. Kí ni ìwọ ṣe mi? kí ló ṣe fún mi you are nothing to write home about kò dẹ̀ ní da fún anybody tó bá sọ pé ìyá tó ìyá tó bí ẹ ìyá tó ṣe kinní kan. Hmm. mélòó ni mo fẹ́ rántí gbogbo ẹ ti dìtàn sìn ó ti wá di àròbá bàbá ìtàn nǹkan tó ń pẹ̀ ní gbẹ̀ngbà yẹn ó ti dìtàn ó ti dàrán bábàbà ìtàn àmọ́ kí ló ṣẹlẹ̀ tí bá tún ro tí n bá tún ronú kan nǹkan tó ti dìtàn tó ti dàrán bábàbà ìtàn tí bá wá ronú kan ada awa tún dàbí pé ó ṣe ìṣẹ̀lẹ̀ lánàá òde òde òní. bó ṣe máa yẹ please power tap o bó ṣe máa ń rí nìyẹn. you have that video she called me a role model let me follow you and send it to me maybe it's because i didn't follow you i just follow you yeah she did I like irú wọn ṣé wù mí I like alájẹsẹ́ ni irú wọn ọ̀rọ̀ tí ẹ̀yin ò máa jó mi lójú o ṣe rí pé mi ò ń sọ mẹ́nu báyìí òṣùpá ti kọrin ó ní téèyàn bá máa jẹ ìgbín kò ń ṣe bíi ti sàn wẹ́wẹ́ ó lóun fẹ́ràn ìgbín onírun ìgbín ìlákọ̀ṣẹ ìgbín onírun ó ní kì í ṣe bíi ti sàn wẹ́wẹ́ ìsàn wẹ́wẹ́ lọ̀rọ̀ wù mí kò sínú kàtígórì àwọn ìgbín tèmi bá ń jẹ tí n bá fẹ́ jẹ ìgbín Joko is coming out for Yamu on Monday. Come máa bọ̀. Tẹ bá fẹ́ help kéèsì bó ṣe ń lọ yìí. Kó leave that woman alone. I'm not going to talk with all my mouth. I'm talking in pains. I'm talking in pains. Leave that woman alone. Don't drag that woman. Ẹ Joe mo bẹ̀ yín ó dáa ṣé kí n bẹ̀ mo bẹ̀ mo fi ìyọ́nú ọlọ́run ọba bẹ̀ mo fi kúnlẹ̀ abiyamọ bẹ̀ ah ẹ fìyà yẹn sílẹ̀ ẹ má bú mọ́ ẹ má sọ̀rọ̀ sí mọ́ ẹ máa fi àdúrà ràn lọ́wọ́. èmi náà lọ máa máa wo wọn ní nǹkan míì àfikán wò mí wọn ò ṣe ní wò mí kẹ wọn ò tí ì bí ìyá láyà wọn dá wo mi wò mí wo mi. wò mí àwọn wò mí sọpọta àfi kẹ ẹ wò mí ẹ ní wò mí kẹ wọn ò tí ì bí ìyá èmi ò kún wò yìí ẹ̀yin lẹ ń wá bí tẹ ń wá wò mí ẹ máa ti ṣe láìfù yín tiktok ń gbé wá fún mi. àìníwò mi yín ọlọ́run ò ní gbé bá àfi kẹ́ ẹ wò mí o masita kí ló tún kù tó o ṣe a fẹ́ fún yín lóúnjẹ ẹ̀lẹ́tí yó a tún fẹ́ máa gbóúnjẹ lọ ẹ̀ lébi ń pa yín kí lẹ́tùkù tẹ́ ẹ fẹ́ ká ṣàlà o wọ́n ní kẹ́ ẹ jẹ́ ẹlẹ́gùn ni wọ́n ní kẹ́ ẹ jùlẹ̀ lẹ́ran díẹ̀ wà ń bẹ̀ nígbà tí mo wà pẹ̀lú yín ẹ̀ ń ṣe oríṣiríṣi fún mi mo wá lọ tán mo di òtítọ́ mú ẹ tún wá ń ké kàbàkàbà ẹ fẹ́ ké kú ṣé jókòtadé ó lè máa nìyẹn ó máa jókòtadé máa ní kẹlọ bóun ra bàtà ń stọ bàtà kan ṣọlẹ nítorí ẹ lọ o àti ah, Kàímọ́ ẹ gbé kámẹ́rà síbẹ̀ yẹn ẹ jẹ́ kí n tún wo ìtò wà ń sàlẹ̀ yẹn ẹ jẹ́ ìwé tó wà ń sàlẹ̀ yẹn títí tẹ fi máa di bàtà mẹ́rin wálé fún ẹ nímọ̀ olè bẹ́gí bẹ́gí make me shine a máa jẹun wọ̀nyí bó wà lórí bẹ́ẹ̀dì a máa jẹun bó jókòó a máa jẹun ó jẹun jẹun jẹun jẹun ọ̀rá di ní cash ó di lọ́fun a máa mí bí ẹlẹ́dẹ̀ kí lorúkọ ọlábànjí fan gbogbo àwọn tẹ́ ń sanwó fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wrong person lẹ́ ń sanwó fún the right person tó fit business yín as ambassador of business yín òun lẹ́sẹ̀ get yẹn even kẹ́ ẹ má gbé picture ẹlẹ́dẹ̀ síwájú advert company yín ẹ ṣáà picture jókòó tadé sí ó ti represent ẹlẹ́dẹ̀ oúnjẹ yìí náà ni bó ń ṣe ṣó yóò máa jẹun wọ̀n ìwọ̀n ìwọ̀n ìbí ìtọ́ ṣépè fún bó wà lórí bẹ́ẹ̀dì yóò máa jẹun wọ̀n ìwọ̀n ìbí ìṣọ́ bó ń oníjẹta ṣe òṣòro ó ti fi gbogbo owó jẹun tán ńgbò jáwọn múgù wà ń bẹ tó máa dáwó ẹ alábọ̀ọ́dọ̀ ìyàwó sójà ó jẹun títí títí ó dàbẹ̀rù fọyín ẹ̀yin ará fọyín ṣe mo bọ́ ṣe máa ń di ẹrù tó bá kú tó bá wá rajà ní fọyín bó ṣe rí nìyẹn adẹ́rù pọkọ̀ wo màá máa fún ẹ díẹ̀ díẹ̀ ṣé wo bẹ́ẹ̀ mi ṣe ń ṣe lóní sẹ́lẹ̀ńkẹ́jọ tí ò gba wàhálà mo rán mu fẹ́rẹ́fẹ́ kò gba wàhálà oríwọ kí ló dé ṣógun láyé ni jókòó tá a dé wo wo bí kò lè tó yẹn ẹ ká rọra máa mú lẹ́sọ̀lẹ́sọ̀ kò lè tó yẹn jókòó tadé gbogbo yín pátápátá àpapọ̀ yín ìrìn ẹsẹ̀ ni fún èmi títí láyọ̀ ẹ Wùnmí get in here ẹ bá wa bí Wùnmí o ìyá mi ìfẹ́ mẹ́nu bọ̀rọ̀ yìí o ìyá ẹ ló play adopted mother ẹ <laughs> olóbùṣọ́ ibi oúnjẹ dùn ló mọ̀ ẹ̀rí pé òun ló front birthday ọ̀rọ̀ yẹn ẹrù tó ló ṣe ara ẹ̀ kó lọ léńjọ́ yẹn ó wà ń bẹ̀ ó tún káwọn ọmọ ẹ̀ wá ó káwọn ọ̀rẹ́ ọmọ ẹ̀ wá sí birthday ọmọ ọdún kan ayé ẹ̀ ti ta pa òjókòtà dé ayé ẹ̀ ta ẹ̀rí pé òun ló gbá front. ṣèbẹ́rí bí nàìjíríà yìí ṣe yìí elders elders náà ló bá yín débi tẹ́ wà yẹn ṣùgbọ́n ìlú tá a wà yìí tí elders ò bá mọ òun rẹ̀ oyún inú ó lè call elders pé you, you are doing the wrong thing you gotta do the right thing oyún inú lè sọ bẹ́ẹ̀ ló ṣe àyè ó ti gbà ó ti jẹ́ ìgbàgbé wọn tí mo fẹ́ sọ. ok Wúnmi ìyá ẹ ló gbé voice note síta o láàárọ̀ yìí n tiẹ̀ wà lórí bẹ́ẹ̀dì lọ́wọ́ ni ah mo ṣe tatata kan lọ́wọ́ àárọ̀ yìí ó bàdì gan mo yẹ ṣe tatata yẹn tán báyìí mo kàn tán fóònù mi ni ah lọ́ bá gbé mi débẹ̀ mo ní ah ẹ mọ̀ kan tí jókòó tádé wá ṣe olóòbùṣán olóòfọmọ ẹ̀yìn àlàó tẹ bá fẹ́ kí n play ẹ ó yẹ power tap kẹ ju gíftì ṣé ẹ ẹ́fà ré mi níbi kí n sọ pé kẹ fún mi gift yìí tó bá wù yín fine tí ò bá wù yín i'm not asking for gift because i'm not here for gift i'm not on social media for anything i was brought out from my from my hidden spot just because of this mo ti rò pé wèrè fẹ́ play nǹkan gidi ni ló bá ní ó yẹ ẹ ju gift kẹ power tap kí n tó play ẹ̀ fún yín nígbà tó dẹ̀ máa play ẹ̀ ló bá play ṣẹ́yìn ẹ̀yìn tèmi ẹ ti rí voice note yẹn ẹ ti rí ló bá play òun ni mo ń fẹjọ́ sùn ṣé ẹ ti rí ibi tó ti ń baralé jẹ́ ìwà wọn nìyẹn nígbà tí mo wà pẹ̀lú wọn o ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì rí ó sì máa wà àwọn kan ti rí ẹ sì máa rí conversation yẹn was between me and Joko Tade èmi pé jókòó tádé mò ń fẹjọ́ sùn jókòó tádé pé mo bẹ̀wùn mi kó nǹkan tó bá wa débi ta wà yìí rèé o nǹkan tó bá wa débẹ̀ rèé o èmi pé jókòó tádé mò ń fẹjọ́ òun mi sùn jókòó tádé pé ṣó yẹ kí kí n bẹ̀wùn mi what is tatata are you a kid you don't know tatata ah you are missing <laughs> please don't distract me èmi pé jókòtadé mò ń fẹjọ́ sùn jókòtadé pé ṣó yẹ kí n bẹ Wùnmí bí mo ṣe ń ké lórí voice note ẹ mo ṣe ń bẹ Wùnmí pé má ṣe disclaimer fún mi má ṣe disclaimer fún mi jẹ́ ó pè mí káwọn tèmi platform ẹ̀yin tẹ́ bá ti gbọ́ voice note yẹn bí mo ṣe sọ nìyẹn ó pè mí káwọn tèmi platform kan ṣe disclaimer fún mi kò gbọ́ mo dẹ̀ ń fẹjọ́ sùn jókòtadé olórí burúkú awáyé má ṣe rere jókòó tádé tèmi rò pé mò ń fẹjọ́ wùn mí sùn kó lè bá wùn mí wí orí kọdù mi ó tún wá padà lọ bá wùn mí ó tún lọ bá ó tún lọ ó tún lọ sòṣì ọ̀rọ̀ fún wùn mí tá a fi fi bára wa níbi tá a wà yìí nìyẹn ẹ fi gbogbo àwọn tó ń kọ́mẹ́ǹtì lẹ̀ ó ti bẹ́ mi lára ó ti gan mọ́ mi lára òun mo fi ń dán láwọ̀ mo pè é yorùbá ní àgbà ò ń wà lọ́jà kó rí ọmọ tuntun wọn instead ti máa fi bọ́ta ṣẹ́gẹ́t kó tó di pé mo bọ́ta tí mo sọ̀rọ̀ disclaimer yẹn mo pe jókòó tádé mo fẹjọ́ sùn àṣọ lórí burúkú ẹ̀tẹ̀ rìkọ́dà àtìgbà wo lọ́ti ni mo ti sọ̀rọ̀ disclaimer ṣe rí i pé mò ń bá wọn sọ̀rọ̀ wọ́n ń rìkọ́dù mi ṣe ti lójú wọn lóde Wùmí wàá ké wàá tọwọ́ bojú wàá ké òní rómi gbogbo recording tèmi mà ṣì dà ṣé o mọ recording ṣẹtọ ti ní lọ́wọ́ o mọ iye recording ṣẹtọ wọn bàyè jẹ́ olórí burúkú abiagba yìí ṣé o mọ iye recording ṣẹtọ ti ní lọ́wọ́ wà èmi ló máa rò pé ò ń ṣe nǹkan tó máa fi bring ẹ down àwọn fúnra wọn ní lọ́wọ́. ńgbà tó ń bá rí nǹkan kan ṣe mọ́ wọ́n á wá múùfù sọ́dọ̀ ẹ̀ mo máa fẹjọ́ sùn mà ni mo máa fẹjọ́ sùn ni pé torí infection Wùnmí ṣé mo parọ́ ni wọ́n ló sọ̀rọ̀ infection fún mi Wùnmí tó o bá sọ̀rọ̀ infection fún mi pé ọlọ́run kálájọbí kó da láàrin èmi àti ẹ antibiotics tó lò gan ó fi wọ̀n mí nínú ilé àgbo tó rà lọ́wọ́ ayọ̀míkún ìyàwó dàrósà tó ń lò tó fi ń treat infection ó máa fi wọ̀n mí inú kẹ́ẹ̀gì white kékeré báyìí tó o bá sọ̀rọ̀ infection fún mi mi ní gbé infection síta mo dẹ̀ sọ láti fi defend ẹ̀ màní jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ́ kan ìyẹn ti lọ voice note méjì kan ń jà káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n nàtúkú tún olóògbé lọ́nà ọ̀run. The husband of my youth, the love of my life, àìtí rí ẹ́ńtà kó ṣe disclaimer o fún husband of your youth o. Hmm? ààrẹ kó ṣe disclaimer fún is the one that is fetching me o àti ìrẹ kó ṣe disclaimer fún yẹn o as, as if that was not enough wọ́n tún gbé síta pé ó gbébọn ó fẹ́ lọ fìyà ìyá ẹ̀ ṣòwò wife of his youth ààrẹ kó bọ́ta kó tún ṣe disclaimer o. Is he no longer the husband of your youth? Is he no longer the father of your son? Or are you done protecting his legacy? Are you done already with are you done already? If you are done right now, I wouldn't be surprised if you are done right now. Remember, last year in your in your room, your own mother and your own mother Jumoke and your auntie Yatunde told you to try and move on after one year of his demise. Have you moved on already? Don't you want to wait until next month when it's going to clock a year? So sad you have moved on so early. I was expecting a disclaimer from you to correct that statement, that voice, to correct it. Even if it's one word, or one sentence to correct it. But you did not. Wait, hold the baby. Wàá bẹ̀rù ẹlẹ́sẹ̀ ògbèjì, olè ò ní gbé. Ó máa ṣe kí ni wàá bá ẹrù ẹ ní ẹsẹ̀ ògbèjì, olè ò ní gbé. Èmi wá fẹ́ sọ nǹkan kan o jùmọ̀kẹ́ ìyá wùmí tó o bá fẹ́ nǹkan sínú afẹ́fẹ́ ọlá pé mi mo kọ́kọ́ mu ọyàn láyà ẹ tó bá fẹ́ sí mi á kangi oko wùmí lára á kangi oko súnkàn mi lára ẹ bá gbègbèsẹ̀ lórí mi okùn kan ṣo tó ń pè lálàjọbí tí mo tiraka tí mi ò fẹ́ kó já tó pàpà já á ṣe yín ṣíkaṣíka láṣẹ ìdùmarè àdàbí tí n bá dà yìí àdàbí tí n bá dà yìí ìyá túndé olórí burúkú ayọ̀ ń voice note pé màá ní mo rán ọmọ ẹ lọ school Tunde akobi ẹ̀ ni mo bẹ́ẹ̀ rán jáde secondary school ó ti gbàgbé ilé tí mo tún wáyà acceptance fee tásù do òróró ẹ̀ kó sàn ó wá ronú ó ti mọ̀ pé tó bá ti ń ronú màá bí ẹ pé kí ló ṣe ó máa kawo káwó lé ẹ lọ́wọ́ pé kọ́mọ yẹn lọ ṣe acceptance fee tó fi gbà síta tó kó lọ ṣe acceptance ko lọ san acceptance fee hmm? gbogbo ẹ ló máa dáa fún ẹ ọmọ iye ìgbà tí mo ti fún wọn náà lówó okòwò tó máa pè mí tó máa gbé bùkátà wá bó ṣe ń gbé wá lọ́pọ̀ ẹ̀ ń gbé wá ń ṣe Babátúndé o ó ti fi Babátúndé lẹ̀ tipẹ́tipẹ́ o ẹ má ẹ má dírágì Babátúndé Babátúndé ò mọ̀ ń pa ó ti fi Babátúndé lẹ̀ tipẹ́tipẹ́ o ilé ọkọ mi ló wà o bó ṣe ń gbé bùkátà wà lọkọ ẹ ń gbé wa mo máa ń dá yín lóhùn gbogbo ẹ pátá ló máa bí ẹ àdàbí tájọbí ò bá sí láàrin wa àdàbí tó kú ọrùn ò bá sí láàrin wa lẹ́ni fọwọ́ ara yín ṣera yín mo dúró ń bẹ̀ yẹn náà ẹ jẹ́ ń tún fi ṣú gbẹ̀ngbẹ̀ wọ̀nyí ṣú gbẹ̀ngbẹ̀ ṣùù gbẹ̀ngbẹ̀ bàtà Mohbad tẹ́ ń gbọ́ bàtà yẹn mo máa ship ẹ̀ sáwọn tí n bá máa take permission máa ship ẹ̀ sí wọn because mi lè keep bàtà Mohbad sínú ilé mi jákẹ́ẹ̀tì ìyàwó mi ti mú lọ ìgbà tí mo question ìyàwó mi ní airport pé jacket yìí sẹ̀ kò ń ṣe so mo question jacket yẹn ní airport wá lòun fẹ́ lọ fún súnkànmí àbúrò Wùnmí ẹ̀gbọ́n Wùnmí dàre ló fẹ́ lọ fún jákẹ́ẹ̀tì yẹn tẹ bá ti ń rí lọ́rùn yẹn jákẹ́ẹ̀tì yẹn ọwọ́ yẹn ló wà tẹ́ bá rí lọ́rùn ẹ̀ ó sì wà lọ́wọ́ ìyá Wùnmí bọ́ bàtà yìí bá ti fẹ́ sẹ̀ǹdẹ̀ wù sí nàìjíríà máa ṣìpẹ̀ sí ní nàìjíríà mi lè gbẹ́rù Mohbad sílé mi. travelling box travelling box Mohbad yẹn ó sì wà lọ́wọ́ ìyá wùn mí wọ́n bá nídìí ẹ̀kọ́ lọ gbà lọ́wọ́ ẹ̀. airbot mọ́mí j nígbà tí nígbà tí ìyá wùmí mọ̀ pé òun wọ aṣọ Mohbad wáyé tó ṣe wá tí wọ́n ṣe wá ń post narration yẹn síta pé ẹ bàbá Mohbad ń wọ aṣọ ọmọ ẹ̀ èwo ló wá bá àdìjú nínú méjèèjì báyìí. ló wàá lọ́sàn-án pílàsì ẹ sì gbẹ̀yìn lọ ṣe. àwọn ọlọ́fẹ́ ni sì àgbẹ̀yìn. ẹ àwọn ọlọ́ni sì àgbẹ̀yìn. ọlọ́ni sì àgbẹ̀yìn. ẹ jẹ́ ká fi lóòótọ́ ọ̀rọ̀ yìí kò kàn wá family issue ni but ọ̀rọ̀ tó bá ti dé orí tiktok tẹ́ni tí nǹkan yẹn ń dùn bá gbé jáde wọ́n ní fi abẹ́rẹ́ gún rẹ̀ kó o wo bó ṣe máa dùn ẹ́ tó kó o tó fi gún ọmọ làkejì ṣé ẹ rí kò ń ṣe gbogbo abiyamọ tó bímọ nílé ayé ló wíṣì pé mo fẹ́ bímọ ẹlòmíì bímọ pé jẹ́ kí n bímọ kọ́ lè bá a máa fi orúkọ ọmọ pè mí tẹ́ ẹ̀ bá lè parí ìjà ẹ má máa dákún kún jà most of ẹ̀yin ó lulẹ̀ lè ṣàn kí ló dé tẹ́ fẹ́ joyè bẹbí jẹ bẹbí jẹ. ẹ jẹ́ kí n sáré ṣe example ìfẹ́ má bínú ó ní lady kan tó tó ń ṣò lẹ́nu jọ́ mẹ́ta yìí òun àtọ́kọ ẹ̀ tó ń dáwó fún wọn tó fọ́ ní báyìí ṣe é mọ́ tó fẹ́ dà pé yín ẹ̀ yọ báyìí. mi ò mọ ọmọ ẹ fáìn. ìyábọ̀ lórúkọ ẹ̀ ìyábọ̀. ìyábọ̀ ìyábọ̀. ìyábọ̀ lórúkọ ẹ̀. gbọ́gùn pẹ̀lú ọmọ yẹn lọ́tí igi tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe lànà. bẹ́ẹ̀ni. owó ṣe gbọ́mọ ẹlẹ́kọ̀ọ́ lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀yin tẹ̀ sọ pé ó yẹ ní sùúrù ẹ jẹ́ fa pointi fún wọn torí ṣe é ráwọn ẹlòmíín kò ń ṣe gbogbo ẹni tó wà lórí tiktok ló ní làákàyè lọ́lọ́ ń dẹ̀fún lálàáfíà kí èèyàn gbé ọmọ oṣù mẹ́ta lẹ̀ kẹ́ni lọ ṣe rí àwọn ọmọ nílé ayé a máa ń tètè ń forgive àwọn òbí wa nítorí ọ̀rọ̀ táwọn pásítọ̀ àtàwọn àfà máa ń sọ pé òbí ẹni lọ́rùn ẹni gìgísẹ̀ òbí ẹni lọ́rùn ẹni wà bẹ́ẹ̀ sì lọ́mọ mi wà tẹ́ pé ìyá àti bàbá gan tọ́ kò ní ojú àánú àwọn pẹ́rẹ́ǹtì rárá àti rárá kò tí ì fẹ́yàwó kò tí ì nọ́kọ o ọlọ́run dá ọmọ mi ní ọ̀dájú ọmọ ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ẹ̀yà àǹtí kàrí mọ́ ẹ jẹ́ ká fi wo ẹ jẹ́ ká fi ojú mi wò ẹni yìí ò wò pé ó lè máa dùn wọ́n lọ́kàn pé ìyá yìí gbé mi lẹ́ni three months tí n bá ti kú ń kọ́ ṣó máa padà wá ṣókù mi ló fẹ́ wá gbé wọ́n tún tẹ́wọ́ gbà yá yẹn wọ́n ń ṣe nǹkan tó yẹ kọ́ mọ́ máa ṣe fóbì ṣùgbọ́n nígbà tí ìyá Karimo máa padà wọ́n tún fi ìfẹ́ tó yẹ kan torí òbí tó gbọ́n mọ́lẹ̀ láti three months <coughs> ǹjẹ́ mọ̀ pé kò sí ìfẹ́ yẹn ò lè jinlẹ̀ pípadà tí mọ́mí àǹtí Karimo padà ó yẹ kán wá tọ̀yàyà tọ̀yàyà kán wá tìfẹ́tìfẹ́ ṣùgbọ́n nítorí ìwà àǹdòǹkìá kò kàn mí tán wù nígbà tán gbé àǹtí Karimo lẹ̀ ìwà yẹn náà tún wù dìsìn nítorí mi tí àǹtí Karimo ẹ má bínú o mo lè bú mọ́mí yín ní justice for Mohbad kò ń ṣe ní orí platform yín ló yẹ kí n ti sọ̀rọ̀ sí mi nítorí kò tọ́ sí. mo ti declare online pé kò ń ṣe ìyá ìyá wù ìyá wù wọ́n ìyá wù wọ́n ṣùgbọ́n mi ò bú wọn lóòótọ́ nǹkan lè wà ńlẹ̀ lórí ọ̀rọ̀ kù Mohbad tá a fi ń dragi wọn ṣùgbọ́n àtúnṣe tó yẹ kán ṣe láàrin ọmọ tán bí wọ́n ṣe àmọ́ ẹ̀yin olùlẹ̀ lè ṣàn kàkà kẹ́ ẹ̀ ṣàtúnṣe ìṣẹ̀lẹ̀ tún da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ṣó lórí burúkú nìyẹn ni òbí tó bímọ kódà kéèyàn gba wèrè kó o tó lè gba ọmọ lọ́wọ́ wèrè ẹ ṣe ká ẹ tó jẹ kódà ó lóòótọ́ èèyàn máa ń ní àwọn ọkọ kan nídìílé kan tẹ́ pé tó o bá fẹ́ lọ wọn nígbà kó o gbé ọ wọn lọ ẹ wá dákun ṣé kò sí communication pé kéèyàn tiẹ̀ máa pe ọmọ yẹn o bó jẹ́ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ni o bó jẹ́ lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì ni o bóyá ń torí iṣẹ́ o bóyá ń torí wàhálà o kò sí yẹn ń bẹ̀ fún mọ́mí àǹtí Karimo àǹtí yóò tún wá wò pé yá yìí jú mi lẹ́kò tí ẹ wò pé. ẹ má bínú ìyá wù wọ́n ẹ má bínú ìyá wù wọ́n wọn ò tiẹ̀ wò pé tí kìnìún bá ti gbé ẹni yìí lọ ẹ tún wáá padà dé ẹni ìtẹ́wọ́gbà ni ó ṣe dáadáa téèyàn ń ṣe fún yà wọ́n ń fún yín lówó bẹ́ẹ̀ náà tún rán Wùmí náà wọ́n ràn lọ sí skul ní tó yẹ kẹ́ ẹ fi apíṣẹ́ẹ̀tì àìdá náà lẹ́tún fi san fún ọmọ tẹ́ ẹ bí nínú ara yín ẹ jẹ́ ká fi ṣírò ara wa kò yíìsì fún ọmọ tó bá gbélẹ̀ láti three months ọgbẹ́ ọkàn yẹn sì máa wà ní ọkàn irú ọmọ bẹ́ẹ̀ ìyá yẹn ló máa ṣe àtúnṣe tí ọgbẹ́ ọkàn yẹn tó máa fi jinná ṣùgbọ́n nítorí ẹ̀yin kan ìjà kan tẹ̀ ń jà tó ti dìyín lójú tọ́lọ́ ti gbojú inú lọ́wọ́ yín tó tún gba tìta lọ́wọ́ yín tọ́lọ́ wá fìyà méjèèjì jẹ ẹ wá máa sọ pé sọmọ lélẹ̀. tẹfẹ gbọ́ nǹkan tẹfẹ gbọ́ kan ẹni tí ẹni tí ìyàwó mi ìyàwó wọn wà lọ́dọ̀ ẹ̀ ó wà nínú àwọn tó ń fún àwọn àṣàna group ní information thirty get. ẹ wò ó gbogbo information tí wọn bá fún wọn kò tí ì tó ohun tí ìyàwó wọn ṣe fún yín nítorí wípé ọ̀rọ̀ tá à ń fà lórí social media yìí tí ìyàwó wọn bá ti bu omi paná ẹ̀ ni wọ́n ní àgbàlagbà ò ní wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ níbo ni orí ọmọ tuntun ìyàwó wọn níbo ló wà. agídí náà nìkan. wọ́n ní pé tí ìyá bá wà láyé àárín ọmọ gbọ́dọ̀ tò ní táàrin wọn go ò bá tò ìyá ló máa mọ bó ṣe máa ṣe àtúnṣe ókè ìyàwó àfẹ́lì láti ṣàtúnṣe nìyẹn ẹ̀yin tó wá gbẹ́jọ́ lórí social media. orí mi kò ní dirù láéláé láyé ń bí kọ́. ẹ̀yin tó tún wá gbẹ́jọ́ lórí social media ẹ̀ tún wá ń wúná sí i. sísá sẹ́nà ẹ̀ má bínú bákàrí ìgbò ṣe kéré tó yẹn ẹ́ olórí rẹ́mọ ló ń ṣe ṣẹ́yìn náà dẹ́ gbàdúrà pé kẹ́yìn náà jèrè ọmọ ṣé ẹ gbàdúrà pé kọ́ lọ ń dà yín láàmú báyìí ẹ wá mọ nǹkan tó ń bí mi inú bẹ́ẹ̀ ṣe ń ṣe live video àwọn olùlẹ̀lẹ́sàn play fídíò yín mo wà lọ́ndà kọ́mẹ̀ntì wọn hmm. wọ́n wá ń sọ yí pé ṣé ṣùmù bàbáàdì ló kéré tẹ́lẹ̀ jákẹ́ẹ̀tì yẹn ó gbọ́dọ̀ fi hàn wá o ṣùù tẹ́ ẹ fi hàn wá yèmí ti rí rí lẹ́sẹ̀ Mohbad mi ìmọ̀bi tí Mohbad ti lọ ṣe interview tí Mohbad wọ bàtà yẹn Mohbad ò ní ẹsẹ̀ débi pé ẹ máa sọ pé Mohbad ẹ̀ṣù Mohbad gbọ́dọ̀ gùn. èmi ò ń gbóhùn ẹ̀ jẹ́ bá wa wa. mo máa post ẹ̀ sórí péjì mi ó níbi tí Mohbad ti lọ ṣe interview mo rí ṣù yẹn lẹ́sẹ̀ kí ló dé tẹ̀yìn olùlẹ̀ lẹ́sọ̀ tó bá jẹ́ pé ẹ láìkí kẹ́ ẹ máa parọ́. ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ bá wa wá síta kí ló dé tẹ láìkí kẹ ẹ máa ń parọ́ tẹ ẹ kì í láìkí kẹ ẹ máa ṣe ìdá kẹ ẹ máa ṣe ìwádìí nǹkan kẹ tó máa sọ̀rọ̀ nítorí pé fẹ́ kọ́fà kọ̀kọ̀ mo kọ́wọ́ fún ìyàwó mi o pé ẹ lọ fi ẹ ti sọ pé ẹ ti rí nǹkan tẹ fẹ́ wọ̀ wá ẹ ní thirty thousand mo dẹ̀ kó iye owó yẹn fún yín ẹ lọ fi rà á abiamọ tábiamọ bá bímọ nílé ayé yìí tó bá gbọmọ lọ́wọ́ ẹ̀ ó gbọ́dọ̀ máa yọjú síbẹ̀ kò ń ṣe nítorí ẹ̀ nítorí àtúbọ̀tán nítorí ọjọ́ alẹ́ nítorí nǹkan báyìí ẹ bá wa wá fídíò yẹn síta yín tẹ bá mọ ẹ jẹ́ ká ṣiṣẹ́ lọ nítorí ọjọ́ alẹ́ nítorí irú nǹkan báyìí ni èmi ò without evidence torí àtúbọ̀tán kẹrí ìyàwó wọn wọ́n ṣe a lot of mistake wọ́n ti fail wọ́n ti fail téèyàn bá dẹ̀ ti ní agídí jù agídí máa ń ba nǹkan jẹ́ ni kò kí ń tún nǹkan ṣe. bẹ́ẹ̀ ṣe wà ń bí ìyẹn jẹ́ lọ bá wa wa tó rán máa delete picture ẹ lọ bá wa wa ẹ mọ̀ pé ẹ mọ̀ pé àwọn náà gbé aṣọ tí Mohbad wọ̀ àtàṣọ tí bàbá lọ́ba wọ̀ wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ lọ bá wa wa èmi àwa ya fọ́tò ẹ̀ màá ṣe fídíò ẹ̀ màá sẹ́ǹdì sí àwa gbé sẹ́gbẹ̀ẹ́ àwa gbé sẹ́gbẹ̀ẹ́ Mohbad níbi tó ti wọ̀ àti Karim ẹ sáré ẹ sáré bá mi ó do ẹjọ́ nítorí Ọlọ́run èèyàn ń sọ nǹkan tó ń dùn ó ń sọ nǹkan tí ìyá tó bí lọ́mọ ṣe fún un ẹ̀yin kan jókòó ẹ̀yin àṣọmọ lélẹ̀ ìṣọmọ gan ni wọ́n gan bí ṣó onírú ògo tá à ń ti Karim ní ìjọmọ tí ẹ ti ẹ gbá bọ́dà kọjá débi pé yóò lọ gásàdì àbí gátro àbí agadẹ́sì débi pé yóò tẹ̀sán pé òun fẹ́ lọ Libya ẹ̀yin tẹ́ pé ìkó ògbé kan bí òwú jàǹgàn ni gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ lè fọmọ tẹ́ ẹ bí ẹ lè fi yan gàn àwọn tó tó àǹtí kàrímọ́ wọ́n ṣe àṣeyọrí lórí àǹtí kàrímọ́ ṣùgbọ́n àwọn tó tọ́ wùmí wọ́n ṣe àṣetì lórí wùmí nítorí pé ìdùnnú wọn ló máa máa jẹ́ lọ́dún èní ṣùgbọ́n ẹni tó tọ́ wùmí àṣetì ló ṣe lórí wùmí kò bá jẹ́ arúgbó ló tó àǹtí kàrímọ́ kò bá jẹ́ olóòṣà ló tọ́ wọn wọ́n ṣe àṣeyọrí wọ́n tọ́ wọn wọ́n dẹ́yàn ṣẹ́yìn lè fọmọ ti yíyan gan.